أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọ̀rọ̀ sọ wá oṣù rọ́jà ọdún fourteen thirty three ah ó ṣe déédéé ọjọ́ kẹwàá oṣù ẹlẹ́ẹ̀kẹfà ẹgbẹ̀rún ọdún méjì ọdún ọdún méjìlá ọ̀tá àtàwọn kẹfẹ́ rí tọ́lọ́ ní kí àjọ àlàyé wà láàyè lọ́jọ́ òní níbi ìjọfíkùn lókàn ìjọjíròrò lórí bínú ilé àwa mùsùlùmí bí ṣe ń rí àti bó ṣe ẹ kó rí kọ́lọ̀ láwùjọ ó jẹ́ kí a gbọ́ra wáyé ó sì ṣe àtọ́nisọ́nà fún wa ìdáyà tó tọ̀ fi ṣé báwọn afáàsì máa ń sọ ìdáyà akófinṣe kòǹgẹ́ tí ń fẹ́ tó yọnu sí kọ́nà kó jogún ẹ̀ fún wa ó sì jẹ́ ká lè jìnà sí tọ́nà ọba ọ̀fẹ́ kọ́nà kórè àti bínú sí kọ́nà jẹ́ ká lè jìnà sí yọnu ọlọ́run kọ́nà ìjọba jẹ́ tiwa láyé àti lálùkì àrùn nígbà ṣe táfi rí yọnu rẹ̀ kọ́nà ìjọba ọ̀rọ̀ alọ́run nta si ta fi ri binu ẹ kọlọn mo jẹkọrọ alọnọ alijan na wuli ẹlakọlọn ko fi sebi gbe wa wala lahawla wala quwwata illa billah ali ila de láì nígbàdà ni ní àsìkò mo fẹ́ sáré sọ àwọn kankan ní bẹ̀rẹ̀ kí a tó bẹ̀rẹ̀ wípé àsìkò tí a wà lórí ayé àsìkò kan ní tí ayé tí gbogbo àwọn àmì tí ń fi hàn báyìí ti ń lọ òpin tí sì ti ń fi hàn tó ti ń lórí ilẹ̀ tí gbogbo afẹ́fẹ́ ojú rí báyìí àfẹ́ntì ọ̀bá lójú olólókù àsìkò yìí àsìkò tí ń mi àwa mùsùlùmí ni ó mi àwa náà lògbòlògbò ó sì wá bẹ̀rẹ̀ tí ó kù kọ́nù ìjà kúnú ẹ̀ ìbàjẹ́ ó ti pẹ́ òde kan lórí ilẹ̀ ayé ìkórè àti ìlòdì sí dáadáa ó sì ti rinlẹ̀ sórí ilẹ̀ sínú báyà àwọn èèyàn ìkórìíra dáadáa ó ti ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ní àpòpọ̀ tọ́ka mùsùlùmí gbàgbàgbà ìmọ̀lẹ́fẹ̀ sí ìbàjẹ́ aburú ó sì ti gbọ́ òde kan ó sì ti dọ́dọ̀ àwọn mùsùlùmí náà èsù ó ṣiṣẹ́ lójú méjèèjì lọ́wọ́ báyìí ju tàtẹ̀yìn tẹ́lẹ̀ wá lọ lórí báwo ni ó sì sọ àwọn èèyàn ti ń bẹ nínú bàtà wà lórí ẹ̀dẹ́ ní òkú tí wọ́n ní bọ́lá ètò àbẹ̀lẹ̀ ọkọ̀nà sọ àbí aburú náà ó ṣiṣẹ́ náà lójú méjèèjì lọ́wọ́ ẹnìkan ló ń sọ fún mi níbi ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn wípé ọ̀rẹ́ àwọn kan sọ fáwọn yìí pé ṣètọ́nù gba fáínà lọ́wọ́ ó sì ń gba fáínà náà ni fáínà ní ń gbá lọ́wọ́ lórí ilẹ̀ ayé àdìtúgbà sì ní gbà ìjọba yọ ọjà sí ìjọba kò kí bọ́ọ̀lù náà bọ́ sí kóun sá ti sọ̀ksídìí ní tòun báyìí wọ́n ní ní ń lọ́wọ́ wọ́n sì wọ́n lajú lẹ̀ gba àwọn tí ń bá tẹ̀lẹ̀ ní àwọn lọ lajú lẹ̀ gba ni o àdìgbà ni ti ń ba lọ́wọ́ yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí ní àwọn èsì olú rẹ̀ ọmọdé ayé kékeré máa ń dọ̀bẹ́ lóòótọ́ nípa bí ayé ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí táwọn ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ ń kúrẹ́ dáadáa àwọn tó ń ṣe dáadáa bọ̀ tẹ́lẹ̀ wọn á bẹ̀ sí kúrẹ́ dáadáa dáadáa yìí wọn àwọn gan mọ́ wọn sì fẹ́ fi dáadáa lẹ̀ fún lánàá ti sùn pé wọ́n sì wáyé táwọn tó ṣe dáadáa tẹ́lẹ̀ náà ń lọ sẹ́yìn sí i kó o tó sì kẹ́ ẹ tiẹ̀ mú ọ pèsè mi dáadáa èyí ò lè gbé ayé ti di àtòdì jẹ o ti lórí kodò o ti kásẹ̀ dídé ti kó o lẹ̀ kò sí kàkà lẹ̀ mọ́ nígbà yìí àwọn bàbá wa ní kúta tí àwọn èèyàn máa ń sọ fún mi káwọn ni máa ń dá wà kàkà tó túmọ̀ sí pé ìgbé aláfa ni wọn tó kẹ̀kẹ́ ṣe òun gangan nípa kẹ̀kẹ́ jẹ́ ìkànnì wọn kà wọn tẹ́lẹ̀ máa ń dá wọn lè sọ pé ẹsẹ̀ kan solókù tí ara yẹn fi ayi ti kásẹ̀ kan lóògùn kan nǹkan náà tó tó lẹ̀ dáadáa mọ́ ní ni ò tó lẹ̀ mọ́ kò sí dáadáa kankan lẹ̀ mọ́ tààrà aburú ní rọ́pò dáadáa inú ilé ti dáadáa ti wà pẹ́lẹ́ aburú ní bọ́bẹ̀ àwọn ti dáadáa ń bẹ tẹ́lẹ̀ aburú ọwọ́ wọ́n ti yọ dáadáa kúrò lẹ́mìí torí ìdí eléyìí jẹ́ pé dókòtà jókòó yìí dókòkà tó pàtàkì in short ọ̀rọ̀ nípa báwo ló ṣe kí ló lè mùsùlùmí rí gbogbo alámọ̀kọ́sẹ̀ tí ọ̀nà ẹ̀rín tí ó dùn ó tí ó ṣe ó ṣe kó ní ìlú lọ́wọ́ nínú wa kò sẹ́ni tí ọ̀rọ̀ báwo ló ṣe kí lè wá rí tá a bá gbà á kókó mà lónìí pẹ̀lú ìjọ fíkun lukùn tá a fẹ́ jọ ṣe bíbí báyìí lè kí lè wá rí àjọ sọ́ọ̀nì sí àjọ fíkun lukùn lórí àjọ jíròrò lórí ẹ̀ àjọ bẹ̀rẹ̀ tí òye wa tí òye bèbí òbí tí òye yẹ bèbí náà àjọ da ìmọ̀ yìí pọ̀ ní lónìí. amọ̀bùsẹ̀ ti lè wá rí torí pé àwọn afáàsì tẹ́lẹ̀ àtàwọn fi ṣe àlàyé ó ṣe kí inú ilé mùsùlùmí rí nítorí pé mùsùlùmí àgbẹ̀wò àwọn bàbá náà wà mí ó jẹ́ kí ìbíra múra dání pé àwọn kankan kan lèmi ọ̀ sọ èyí fi àwọn abala kalẹ̀ fún wa nínú àwọn tírà tí gbogbo wa ní tó sì ń sọ̀rọ̀ lé wa bẹ́ẹ̀ táwa ti sọ pé inú ilé alimusọ́tà mùsùlùmá àbí bẹ́ẹ̀tì mùsùlùmí ní táwọn ìpín tó kọ̀m̀pẹ́rẹ́sì ọkọ ìyàwó àbáwọn ìyàwó àtàwọn ọmọ wọn là ń sọ̀rọ̀ rẹ̀ tọ́jú pé inú ilé kan náà àyílà àbí ọ̀sọ̀rọ̀ ní sọ̀rọ̀ rẹ̀ nù tàbí ẹgbẹ́ yẹn là ń sọ̀rọ̀ rẹ̀ fáyì àní pọ́blẹ́mù mìíràn hajj mùsùlùmí sheikh abubu Baba jàzáì mini hajj muslim ní ibi kìtàbù nìka wọn ní ọ̀rọ̀ lórí rẹ kódà tí bá rántí dáadáa ni ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lórí rẹ̀ ni lórí ọkọ òkúùkù ìyàwó tí ó kí ní olè nínú ìyá sọ báwo ìsọ́sọ́ ìdèsá ìfẹ́ ọ̀rọ̀ àdìsá ní ìsàn gan ni ọ̀rọ̀ ṣùgbọ́n báwo la fa mi ṣe ọwọ́ àwọn ọmọ ayọ̀bẹ̀rẹ̀ ṣùgbọ́n àdìsí wa níbẹ̀ ìrìn àjò sọ̀lẹ̀ yẹn ṣáájú rẹ̀ bàbá òfin mi ọlọ́kọ̀ bá kẹ́ wọn kọ́lé èdè tí kékòbí ó jẹ́ méjì mẹ́ta mẹ́rin nù lé èdè tí ń jẹ́ pé obìnrin méjì mẹ́ta pàdé lọ́dọ̀ ọkọ̀ kan èdè tí ń jẹ́ ọ̀dọ̀ ọ̀run ti kọ́kọ́ lù yí láyé pé tí ń inú sẹ́ẹ̀lì ìdájú sọ̀lẹ́ wọn ni mo ti kọ́kọ́ rí rí láyé ní tí bàbá nínú tàbí ọ̀sán kan tẹ́lá bọ́ ṣáájú tí ń sẹ́ẹ̀lì wọn ọbẹ̀ nínú rẹ̀ tẹ́ akẹ́tù wà nínú ìlú ẹ̀ ti pẹ́ tẹ́tù ọpẹ́ tẹ́sísìn ọkẹ́lẹ́ tẹ́sísìn tẹ́mi gángan ti di lọ́dọ̀ òun ni twenty four years ago ọdún kẹrìnlélógún rẹ̀ tẹ́lá ti di àwọn dàtò lè tẹ́mi láàrin ọdún kẹtàlélógún sí ọdún kẹtàlélógún sísìn tá a wà yìí òní mẹ́tẹ̀ẹ̀ta bọ́lùs mẹ́ta ni. nínú rẹ̀ wọ́n ti pín torí pé obìnrin náà ṣe tí a yẹ fún ó jẹ́ kí wọ́n fi mùjá lábúrẹ́ lẹ́ẹ̀kejì pín obìnrin sí márùn-ún wọ́n ní alimọ́dá tún bẹ́ẹ̀ ń ta báàbù kan nínú ẹ̀ obìnrin gẹ́gẹ́ bí ọmọdé tí o ti tòwó lọ kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀tù lẹ́yìn ìgbà náà ní alimẹ́ríàtù záwọ́jà obìnrin gẹ́gẹ́ bíi wife ìyàwó lọ́dọ̀ ọkọ kan nígbà tó jọba kékeré ohun tí o ti tòwó lé ọkọ kí làwọn nǹkan tí wọ́n máa ṣe tí sam sọ pé kọ́ máa ṣe ọmọ ẹ̀nà tẹ́lẹ̀ nígbà òdi ìyàwó kí ni sam sọ pé o tún jí padà sí tí o tún máa ṣe ọmọ ẹ̀nà tẹ́lẹ̀ nígbà òdi bẹ́ẹ̀ kẹta ó ní obìnrin gẹ́gẹ́ bí ìyá lọ́mọ ìyá ọmọ tó ti kó níyàwó lásán tó ti dàbí àmọ́ kí ni ojúṣe rẹ̀ kí ni tó tún kù tí ó tún máa ṣe lọ. nígbà òbí jẹ́ bẹ̀rẹ̀ kẹ́ni ó ní alimari atu alima alimari atu alima obìnrin gẹ́gẹ́ bí onímọ̀ ẹlẹ́kọ̀ọ́ tó ní mẹ́sẹ̀gì lórí ayé tó fẹ́ gbé fẹ́ lómi kí ni nǹkan tó yẹ kó wà lára rẹ̀ ẹlẹ́ẹ̀kan alimari atu mujahida obìnrin gẹ́gẹ́ bí olùgbìyànjú sójú ọ̀nà tọ̀rọ̀ volume two awdatul hijab nǹkan márùn tó fi tírìtì nù obìnrin ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ five hundred and fourteen pages oríṣi nǹkan márùn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù yóò jẹ́ kó yí wa kọ̀ ntọ́jẹ́ máa bọ́ lóbìnrin tí wọ́n á bẹ̀rẹ̀ padà yí pé lára ìṣòro tá a mùsùlùmí ní ti jẹ́ kí nulẹ̀ wa máa gbóná gan tó sì jẹ́ kí nulẹ̀ wa máa dàrú tó sì kẹ́yìn mi àtẹ̀yìn náà òun ni ìkanjú fi ọkùnrin àti ìkanjú fẹ́ ìyàwó tá à ń kanjú fẹ́rẹ̀ ẹni ìkanjú fẹ́ ìyàwó ìkanjú fi ọkọ láì ṣe ìwádìí properly nípa ṣé kúfù ń bẹ láàrin wa pẹ̀lú wọn ṣé àwa compatible àkínkíyèsí pàápàá jùlọ ọkùnrin tójú bá ti lè wù wá ẹni tó ju rẹ̀ wò wáyé ìbàjẹ́ bàbá ńlá alágídí tó dìtò típa bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gan ọ̀ká ń lé ṣùgbọ́n ju rẹ̀ wò wá àáfẹ́ àáfẹ́ kọ́ra mi láti sọ ma pé ṣe ṣèkára àlìsọ pé kò ní ti ṣèkára pé tọ́ba wà lẹ́nu yẹn ní ṣèkára máa mú ẹlòmíràn máa mú bẹ́ẹ̀ nítorí àpọ̀ tẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ ajá àlùwà àìmọ̀kan kí ẹ̀rọ pé tó bá fọ̀rọ̀ lọ́lọ́ ètí bẹ́ẹ̀ lẹ́nu yẹn lọ́lọ́ ó ti òun sí ọ̀ máa ti ń dọ́lọ̀ mú ẹni tí bẹ̀rẹ̀ mi rẹ kọ́ lọ́wọ́ tí o sí tó ẹgbẹ́ tó tọ́lọ́ wá sí istikhara pẹ̀lú ọlọ́wọ́ Allahumma inni astakhiruka bi ilmik wa astaqdiruka bi qudratik wa as'aluka min fadlika al-'azim fa innaka taqdiru wa la aqdiru wa ta'lamu wa la a'lam wa anta 'allamul ghuyub ọ̀rọ̀ fi kí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni mo máa sọ tọ́ fẹ́ fún orí tí gbogbo èèyàn mọ́ nìkan lọ́mà ìkápá ni tó ní olómi ètò ọ̀dà bàbọ̀dà àbí ọ̀dà ọlọ́mà òun yóò sàn ní sàfúrà ara rẹ̀ kọ̀tọ̀ sọ́nà kọ́mọ̀ tó sì ṣe ọwọ́ ayé tí bẹ́lẹ̀ mi rẹ̀ ló ní o ṣe tẹ̀mí rẹ̀ kọ́ ayé kò ṣe ìfìlásì sincerely o ṣe pẹ̀lú ìfìlásì o ṣe ìsìkára rẹ̀ pẹ̀lú ìfìlásì. àwọn táwọn òbí rẹ̀ fẹ́ kọ́ jáde ilé o ti sún àwọn ẹ̀ka àwọn ọ̀ka kọ̀ọ̀gbọ́rọ̀ kọ̀ọ̀gbàṣẹ́ kìí dájúdó tó jáde ilé ìgbòba wù ní ọ̀wọ́lé ní wọ́n bá sì sọ̀rọ̀ yọ sọ mẹ́wàá ní gbọ́dọ̀ nǹkan tó bí ẹ bá sọ ojú rẹ mú àwa a sì mẹ́fẹ́ tá a bá fẹ́ tá ìwọ ní sí lẹ́nu ọ̀dà nínú bàbá kan àti ìyá kan lẹ́nu wọ́n ní sí lẹ́nu ìyẹn bẹ nínú ọdún ìṣòro tá a ní bẹ́ẹ̀ bá ti dá bí ìbá àmọ́ dá ń wà ìbá àmọ́ dá ń ọwọ́ ọkọ ti fà yín ti parí ọgbọ́dọ̀ ìyàwó wa a sì sin náà fúlàbí abẹ́lọ́sí abẹ́lọ́sí bẹ́lọ́sí títí tí èèbọ́ nígbà wà lába dé àwà ní ọmọ lọ́dọ̀ kóònù rẹ̀ ọ́ rẹ̀ bí sọ fún ọkọ̀ fẹ́ torí bọ̀ pé ni ka ọlọ́ọ̀pọ̀ báwo ọ̀sẹ̀ adé tọ́tọ́ máa rẹ̀ lómi ara rẹ̀ ló tẹ́lá ti lè ní kẹ́yìn ní ọkọ̀ tí ń kó àbò ti dání kọ́ kò sẹ́ńtọ́ dáa tó àfa yẹn lọ́dọ̀ rẹ̀ pé o ti dání kọ́ inú yàrá ti yàrá ọkọ̀ o tí ì ṣe tẹ́lẹ̀ǹtì kọ́kọ́rọ́ ni òun lọ tó tó ní tí ì dàlùkì àná tó ti dá yàrá ní abàdà táàbà ìfúnná ní ọkọ̀ tí ń gbé wá sọ́dọ̀ òun ti rí ire òun ti sórí ire òun ti bọ́ọ̀lì ọ̀la ìbáyẹ̀pá àfáyì bó ṣe mọ náà ní ṣe ń ṣe wò oúnjẹ mẹ́ta ò ní dé ìlú ilé olè ọlọ́kọ̀ ọdún méjì kára sọ fún yàwó ọwọ́ pèsè lọ́kọ̀ ní ṣe lórúkọ ọkọ̀ ló ti parí obìnrin ọ̀fẹ́ ẹgbẹ́ ọkọ̀ tó bá dá sí títì tẹ bá fẹ̀ tó a sí èsì rẹ̀ tẹ wá ní ọkọ̀ gíláàsì ẹ ẹ àwọn olùtọ́ fẹ̀ fẹ́ lọ sọ gíláàsì lára báyìí wọ́n mọ̀ yóò dúró ní báyìí wọ́n fẹ́ fẹ́ lọ kọ́ ọkọ̀ lára báyìí èyí ò tẹ bá fẹ́ kó obìnrin gan lẹ̀ yóò àwọn èèyàn tọ́lẹ́sìn náà tó bá ní ẹ̀yìn ọlọ́run tí ló ní ẹ̀yìn ọlọ́run bẹ lára ẹ̀ táàrí kọ́ táàrí kọ́kọ́ ìtara ní ìlú yẹn lọ́run bẹ lára ẹ̀ ṣùgbọ́n tálákà ni ọba sọ̀rọ̀ fọwọ́ fẹ́ ọwọ́ afárúbalẹ̀ gbọ́dọ̀ rẹ̀ ábẹ̀rẹ̀ pé òun gbọ́ ṣùgbọ́n òun tí gbà òun ṣe sàkárà ń gbọ́dọ̀ lọ ní ọ̀yìnbá yìí ṣe bàbá yẹn náà gbé wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ni ọ̀rẹ́tẹ̀ Israeli sɛ no fɔkalaisa yɔbi ato da fɔ fɔkalaisa fɔkalaisa do si di adeboke mo kɔsi fɔkalaisa la adeboke ɔdɛ ntɛ ba mɔto ɔdɛ ntɛ ba taya ɔdɛ ntɛ o gɛgɛ se taya tɛ ni bɔ ɔtaya ɔdo ni industries fɔkalaisa tɔnɔ bi ɔla yawo do fɔkalaisa ilé yóò lè fɔkɔ ɔdabi ìkàlẹ́ yìí ní sẹ̀fárà ò ní gbà torí pé kò tẹ̀ nílẹ̀ ká sí. ẹnu iṣẹ́ rẹ̀ àìdálé ní èrò tí ó mú kọ̀mọ̀kọ́dé láàrin àrọ́lá kò ní wọlé lọ́dọ̀ rẹ̀ kò wúlò ní fẹ́ nìyẹn rárá. ó lè jẹ́ pé ẹni ẹ̀gbẹ́ ní ọ̀dà lọ́fọ́ o yóò sẹ̀yìn ìrọ̀rùn bẹ́ẹ̀ o yóò bí àwọn alátẹ́ka ń bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tí o sì lónìí ó dé lọ́la tó ó dé tọ́lá ó dé tọ́lá ọmọ ọkọ ní wọ́n máa ń kọ́kọ́ o kò lè sọ ṣùgbọ́n ọkọ ò ní ṣeun ọ̀sán náà bẹ̀ yóò fẹ́ ni tó ní ṣe ṣùgbọ́n gba wàhálà ìbá bẹ̀rẹ̀ yóò àmọ́ aṣọ kò sí níyà yóò tún bí yóò tún bú ọ̀rẹ́ rẹ̀ tó fún lámọ̀nà pé kọ́ fẹ́ ah, ìgbádùn mọ́ tẹ́ bá fẹ́ wí léyìí fẹ́ yóò tún máa bọ̀ pé ló ti o sínú àdánwò bẹ́ẹ̀ sì àdánwò gbẹ̀gá wọn gan fún ẹ̀ lórí ọ̀rọ̀ tó ti fi dá sínú àpẹẹrẹ ló ti o sádánwò ìṣòro pé islam tẹ́lẹ̀ padà sínú awdatul hijab alimari atu zawuja táwọn sàbí bá fẹ́ fẹ́ obìnrin nígbà táwọn yọ̀sán bẹ láyé wọ́n fẹ́ obìnrin tú ànábì àbí tú sàbí mi ní sọ́lá sọ́lá tó bá fẹ́ fẹ́ obìnrin wọ́n lọ bá yọ̀sán pé ọmọ alágbájá wù mí láti fẹ́ wàláhi ọmọ ẹnu àkọọ́lẹ̀ tẹnu mi lọba dùn sọ pé mo fẹ́ fẹ́ lágbájá tàbí sọ pé òun lè fẹ́ lè yẹn òun lè fẹ́ ó sì bẹ̀ lọ́kọ̀ ọ́ lẹ̀ tọkùnrin wa bá mi lọ sọ pé òun fẹ́ fẹ́ lágbájá tàbí ni wọ́n sọ fún mi pé má fẹ́ o. torí bẹ́ẹ̀ àdébí ọ̀sán máa ń sọ̀rọ̀ ètí ń sọ yẹn bó ṣe rí ní wí yẹn wà mí yára tẹ́kọ̀ọ́ àdìrẹ àwà ìnáwó ilẹ̀ wà ìlú yóò kà kì í sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú revelation ẹnìkan kan yẹ approach obìnrin dàrí lé nígbà yà ní ọ̀sánà ìfọ̀ fẹ́ obìnrin wọn mọ̀ fẹ́ fẹ́ ọ rárá wọ́n ń gbé ìgbà obìnrin yẹn ni family to family àbáyọ ọ̀sán to the family òun ni yìí máa pẹ́ pàdé ọ̀sán lọ sọ pé lọ́dọ̀ lágbájá ni mo kọ́ fọ́ mi ẹ̀ fún ọ yìí máa pẹ́ pé ẹbí wọn lọ́dọ̀ ọ̀dọ́ ẹbí ìyàwó pé afẹ́kẹ́ ẹ̀ fún wa lọ́mọ yìí báyìí mo lágbájá lọ́dọ̀ ẹbí wa torí bẹ́ẹ̀ wọ́n gba fámìlì ara wọn ó sàn yẹn kọ̀sàjù sí wọn wọn mọ́ra wọn ẹni jẹ́ kọ́rọ̀ ọmọ ọ̀pá òní pé ẹni sẹ́fẹ́ tọrọ wọn ti di pé ọmọ dáadáa láti lé dáadáa òun náà ti fẹ́ fẹ́yàwó lónìí àwọn òbí yìí náà láti wá di fámìlì rárá a sì fẹ́ mọ ẹyẹ tó sùn yẹn tí wọ́n sá ti mú ọkùnrin ó ti parí ìbàdàn ní olùdí ẹni tó fẹ́ fẹ́ wọn tìyá rẹ náà tó débi kòlù di bàbá rẹ gan bàbá wèrè ni déédéé lọ́dọ̀ ọ̀fìn tó ti wọn tó fẹ́ẹ́ fẹ́ tí wàhálà bá dé tán àdùnmọ̀ kó pa àìmọye obìnrin lóde pé nígbà tí wọ́n fẹ́ fẹ́ ọmọbìnrin bàbá rẹ̀ ní òun lè fẹ́ tó bá fà ní ọ tó bá yá ọ hà ọ sọ fún yọsẹ à ọmọ òsì ní sẹ́yà tí ìdàgbé àmà njọ ẹ bá dámẹ́rẹ̀ hà ló ń mọ̀mọ́ nkúrú lọ́ọ̀lù ètò àtẹ̀mí gángan lọ́ka lọ́ọ́ sàdéhùn pé ẹ̀fọ́ rẹ̀ hà sẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọ̀sọ̀rọ̀ ẹ̀ hà rárá ọ̀yàwó là ń sọ̀rọ̀ ẹgbẹgbẹ tẹbi gba afẹsẹ ha ogunbade tí bàbá ìyàwó sì múyàwó kó lọ́dọ̀ wa lóòótọ́ tó ń kó lóòótọ́ tó ń yẹ ọgbàlá ni wọn tá a lọ bẹbẹ tá a lọ wọlé bẹbẹ tá a náà yà sẹ ẹgbẹ mímọ ká lọ sí òde tó o bá fi dá lọ padà àdìsọ̀rọ̀ ẹ àbúta ìtì ẹ mọ alimuhumọ níbi ìfìyàwó ìyàwó ìfìyàwó ọkọ àfìdírẹmi àfìdírẹmi bí asẹsà asẹsà ọkọ asẹsà ìyàwó àfìdírẹmi kí ẹ gbàdá sọ ní ikú fún tí mo fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ìgbésẹ̀ wọn wà kọ̀mpátìbù ṣé ìyàwó ẹ̀kọ́ wọn lè rọrùn ṣé ọsùnmọ́ra wọn ò tẹ̀lé sí àwọn ṣé ọsùnmọ́ra wọn lágbọ̀ọ́yé sọ fún wa ní ntẹ́ nìkọ̀kan pinnu bó fẹ́ dà bẹ́ẹ̀ kọ̀kan sẹ́yìn lu àlùkí àmà sí ṣé wọ́n súnmọ́ ara wọn bẹ́ẹ̀ ṣé wọ́n súnmọ́ ara wọn níbi ẹbí ṣé wọ́n jẹ̀ sí àwọn àgbọ̀ gbogbo eléyìí lọ́lọ́rọ̀ gbogbo ẹ̀ ló ní ọ̀rọ̀ ṣé sì bẹ́ẹ̀ náà wọ́n ti ra kọ́dà nínú rẹ̀ ti bẹ́ẹ̀ ló ti ra àbùtùmọ̀ sílẹ̀ ìgbà mẹ́wàá nínú ẹ̀ kí ni ìdí rẹ̀ sani ọ̀sán fún mi sọ pé ẹnìkan lọ fẹ́yàwó nípa kọ́nọ́fẹ́ nínú tòsí ìdílé wọn fábíyì ìyẹn tí ọmọ oríta mẹ́rin wọ́n á lọ oríta mẹ́rin mí náà fẹ́kọ̀ọ́ mọ́ àkókò oríta mẹ́rin lọ́fẹ́fẹ́ tí wọ́n sì tán ọ̀fẹ́fẹ́ táyọ̀ ọ̀sán sọ pé kọ́nọ́fẹ́ oríta mẹ́rin kókò oríta mẹ́rin kọ́ ló jẹ́ àbígẹ́ẹ̀tì bẹ́ẹ̀ni kò ti lọ fẹ́yàwó kí nìdí ètè sọ pé kọ́ jáde ta kọ́ lọ fẹ́yàwó ń ta gbogbo nǹkan fẹ́ kọjá tó sí ilé kí ni ìdí rẹ̀ ti gbọ́dọ̀ fún tó sí ilé yìí gbogbo ẹni lẹ́nu ti rà gbogbo ilé ìgbésẹ̀ kẹta wa ti rò rárá lórí ẹ̀wù dáfẹ́ akẹ́kẹ́ àwọn tẹ̀ra yẹn ni gẹ́gẹ́ bí ó tọ́sẹ̀ nígbà tó wà ní kúndí ìgbà táǹkà ìsálà lọ àbúṣe ìdẹ̀lẹ̀ pẹ̀lú àwa ní gbà wà lẹ́jọ́ máa bẹ̀rẹ̀ àfa bàbá ń dìgbà ṣé gbogbo àfa nà kátẹ́rẹ́ yìí kọ́ àfa ni tọ́jú mọ́ kiri tiẹ̀ tó gbé wọ́n fẹ́ lo kiri sí wa kiri ọ̀yà sọ̀sá yìí tó fẹ́ dà fa ìdá èkiri tó máa fi sí dábì ni wọ́n wá ń tiẹ̀ wọ́n fẹ́ lo kiri ni wọ́n kọjú mọ́ bó ṣe lò bẹ́ẹ̀ sọ ma wà mísà tẹ́tà ìta máa fẹ́ ikú tán wọn ò ní lo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀kẹ́ ló wọ́n fẹ́ lò gbájú mọ́ bó ṣe lo tiẹ̀ máa bèrè ọ̀rọ̀ àwọn afá àgàgà mọ́ bó ṣe lo tiẹ̀ lọ́mọ ojútó gbọ́dọ̀ bá àfàdà gbọ́dọ̀ àfàdà yín lónìí. torí bẹ́ẹ̀ èyí ọ̀pọ̀ àwọn ìgbé sábà fáwọn ọ̀pọ̀ kàtírà ni nípa ní ìrìsálà nípa ní ìrìsálà báàbù kàtọ́ pa ní ìrìsálà báàbù yẹn ó pè ní alijamu jamul ada yẹn ti dára mọ́sí pè mọ́ ibẹ̀ ló ti ṣe nígbà tí yẹn ṣe sọ́ọ̀rì tá a ṣe tẹ̀lé kí sọ̀kọ̀rọ̀kọ̀ tètè ń bá bọ̀ látẹ̀yìn ìtọ́ pépé de wá pé èèwọ̀ ni kí yẹn fowó sì jẹun èèwọ̀ sí ní ká fọwọ́ sí wọn nù tẹ́lá fíkì fíkì sí ní ọmọ kékeré lẹ́yìn yorùbá. àwọn àfa lóde kọ́jà tẹ délé kéwù tẹ̀lé gẹ́gẹ́ tá a bá bá ń ṣèdánwó àwọn àgbà fà tí wọ́n gbé tìmùtìmù lẹ́fẹ̀ẹ́ tí wọ́n rọ̀gbọ̀gbọ̀ lórí tìmùtìmù tó bá dé tí wọ́n mọ̀ fẹ́ bẹ̀bẹ̀ sẹ́ láì báyìí tẹ́ bá jẹ wọ́n ẹ̀dọ̀ wọ́sì ọ̀fọ̀wọ́sì fẹ́ẹ́ jẹ báyìí wọ́n fọwọ́sì máa mú mẹ́rin àwọn àgbà bá tọmọ kẹwàá ẹ̀ tó lẹ́lẹ́yìn táwọn kẹwàá fi dìlẹ́ báyìí tá a tún lè kó olóde oníjòwò wà lẹ́ni àwọn àfa wọ́n máa fowó sí bọ̀ ọ̀nù ọwọ́ kan máa lẹ́nu owó sí ọmọ lọ ẹ̀ sá àwọn afáàsì kàtẹ́rà ìwé wọn àwọn kan máa lórí ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀ ẹ̀ ti yàn máa rí ibẹ̀ àwọn èèyàn wọ̀ lókè ní wọn kàn kẹ́ òní irú ẹ̀ ṣẹlẹ̀ sáwà náà níbi ọ̀rọ̀ ọ̀nà ilé wa kà fẹ́ compose kọ́ra afẹ́kọ́ ẹ̀mí jọ lọ́la ṣé nǹkan bú láti gbilẹ̀ rẹ̀ tàwa rò pé nǹkan dáadáa ni ó máa jáde bẹ́ẹ̀ àti ní sòrò yìí àti ní ọ̀rẹ́dì tẹ̀lé yìí ó sọ̀rọ̀ mi àti ní ọ̀rẹ́dì ó pọ̀lú lágàyọ̀ mẹ́ nǹkan àkọ́kọ́ nù tí mo kọ́ fẹ́ lè fa sí nípa ẹ̀mí máa tẹ̀lé lọ́rọ̀ yìí o àwọn ayé Al-Qur'anul Karim ọ̀nbẹ lórí ẹ̀ àwọn àdìsá níbi sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀ ń bẹ lórí rẹ̀ ayé Al-Qur'anul Karim èyí tí gbogbo àmọ̀ bẹ́ẹ̀ mọ̀ wó fáńkì ọmọ akọ́bà ńlá gómìnà nìsa tẹ̀síru súra tẹ̀síru àyà yìí nínú èké yìí tẹ̀síru tẹ̀síru kúrútùmí ni o tẹ̀síru nùjẹ̀dẹ́rù ni o tẹ̀síru tọ́bádé ni o tẹ̀síru nùzẹ̀mí ni o tẹ̀síru ṣàwùkání ni o tẹ̀síru kíníkà ni o ẹ̀rọ kẹ́ tẹ̀síru rẹ̀ kẹ́ẹ̀tọ́ ní sọ pé èyí ìwọ̀n mi ló bẹ̀ kí làwọn ròyìn tí ó wà lára rẹ̀ kì í wá ṣe pé ọlọ́run ló lé apá kan láéláé a ètí òye alọ́kọ̀tún tó mo sì fẹ́ kọkùnrin ogun ta ló wù mí láti fẹ́ yìí kó sì tó bí yọ ọgbà mi lágbájá wù mí irú nǹkan báyìí lọ́gbọ́dọ̀ wà lálẹ́ tọ́lú àtúnṣe rẹ̀ ti sọ̀rọ̀ tí mẹ́nu kura ní mẹ́nu àdìsá ní ọ̀sọ̀dà same thing ní pẹ̀lú obìnrin náà obì ọ̀gbọ́dọ̀ gba láti fẹ́ ọkùnrin láéláé àyọ̀ pẹ́pẹ́tẹ̀ ìbúra náà wà fún náà lórí lágbájá yẹn wò kí ni tọ́lá rẹ̀ ti wò gbogbo ẹni mẹ́nu ayé àbájú mẹ́nu àdìsá ní ọ̀sọ̀dà. fáàkì tọkùnrin yẹn wàá jẹ́ ẹni tí obìnrin ọmọ jẹ̀rán pé láfa ìbá fẹ́ mi yóò dùn mọ́ mi nú irú ilé rẹ̀ sì wù mí láti wọ̀ tóbi ọmọ jẹ̀rán rẹ̀ àwọn àfààní nǹkan mẹ́ta ọgbọ́dọ̀ alára ọkùnrin yẹn nǹkan mẹ́ta ọgbọ́dọ̀ alára rẹ̀ nǹkan mẹ́ta yìí ọmọ ẹnu ayàkùnrin ni ìbẹ́nu àdìgbà ní ọ̀sán tí ó wà lára rẹ̀ kótó pé obìnrin ọgbà pé wọ́n di aya rẹ̀ nǹkan nù ẹ̀ ni pé kọ́lẹ̀ nǹkan nǹkan tí mo kọ́ fẹ́ sọ yìí ó gbé òní mọ̀ láíláí lójú àdókòkùnrin yìí bá sọ̀rọ̀ kọ́mọ fọ èsì kọ́mọ ni ọgbà kọ́mọ ni mi ọgbà nígbà ọba ya ní fèlésì ìgbà wọlé etí ìlẹsọ onígbẹ́ òní ya ṣùgbọ́n wà fèlésì tẹ̀lé rẹ̀ tí ó fi abẹ́rẹ́ ìwádìí lórí ọkùnrin ìwádìí gidi lápá àwọn tó bá pa ìwádìí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ni èèyàn kọ́ wa pé mi ní fọ́ọ̀mù tèmi máa ń lò tèmi tẹ́yìn bá dé tí bá dé ẹni tó jẹ́yàn gidi kí n bọ̀ wá òun ṣètò àti lọ́kọ̀ tẹ́yìn bá sọ fún mi ọdún kan tó sọ fún mi ò ní má ti tẹ̀lé kankan àbáyé torí pé òun gẹ́gẹ́ tó sọ̀rọ̀ yìí wádìí àwọn tó close mọ̀ tàjọ́ ní yìí sì máa dọ́gbọ́ wádìí ìwé ìyàwó ní í ṣe lọ́wọ́ ẹni tí màá sọ pé àfa ìwà wò èyí ti wádìí àfa náà tó ẹgbẹ́ tí wọ́n bá di wàhálà tán tí wọ́n bá dọ́gbọ́ ara wọn ìdààmú tí ṣe lórí òní tó kàwé tọ́lọ́mọ ayé ṣe sí kàdá rẹ lóko màmí pé kò ló dààmú lóko ìdààmú yìí tó ga ní ń wádìí nítorí ẹni fi yé mi ọ̀rọ̀ ìyá mi ọ̀rọ̀ obìnrin ìyá mi kì í yá mi rárá ni ẹ̀ ń tọ̀pá díẹ̀ ẹ̀ ń tọ̀pẹ̀pẹ̀ díẹ̀ tí n bá wà kéèyàn le ta ẹni tó lè sin tó bá le ẹ̀ wà obìnrin wo ló lè dúró lọ́dọ̀ ọ̀pẹ̀ tó le tí ó fi sùn tẹ̀ lọ́rùn ọkọ ìwọ ló lè ní ìfaradà fún ẹni tó lè lóbìnrin tára rẹ tí gbẹ pa rẹ ká kọ́ lè mi gẹ́gẹ́ ọ̀dẹ́ wòtò bàbá mi rìn tí bá fẹ́ bá rìn yín bá rìn èyí sì máa fi nǹkan tó lè dàgbò tí mo wò ní àṣẹ rẹ ẹni bàbá yóò lè gbé wàhálà tá a fẹ́ fi lọ àbí ò lè gbé yìí. nǹkan àkọ́kọ́ òun bí ọsẹ ọkùnrin ò lè jáàmù olóbìnrin ò lè mà sọkùnrin tó fẹ́ fẹ́ yìí sóò lè jáàmù tí ọmọ fi mi bá tí ó fi yà sọ jẹ yóò fi yà bàbà jẹ yóò fi yà kéétì jẹ yóò fi yà bámúsì jẹ yóò fi yà nẹkílẹsì jẹ nítorí ẹ máa ń ka àwọn nǹkan yìí ni pé tẹ lórí èmi tó yẹ lórí ẹyin ọkọ wa aṣọ nìkan là ń ti sẹ̀ rà ní ètí ó kò wetí ètí ó fi ọrùn síka ètí ó fi sọ́rùn bí ó bá fi sọ́rùn ẹsẹ̀ kò kà wá bẹ́ẹ̀ sì ni àáyà ọlọ́run Kùránì ọlọ́run wa ló gbélé kí sùwà kiswatuhunna wa rizquhunna bil ma'rufi kiswa siri ni sasọ nìkan ní gẹ́gẹ́ awa ma yunashau fil hilya wa huwa fil khisami ghayru mubin muso ti sọ kọ́nùkù hilya ọlọ́run kí omi ma hilya ka beautify ara ẹni ka decorate ara kí wọ́n wọ aṣọ ìró àti bùbá kí bàtà tí a ń bàjẹ́ ọwọ́ wọn máàcì aṣọ yẹn àwọn obìnrin tó máàcì ni tó máàcì yẹn aṣọ bẹ̀rẹ̀ kó sọ̀rọ̀ wàrà àdéhà báàgì àdéhà bàtà sí gbélé tètè gbélé tọmọ gbélé tọwọ́ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ wọn ń gbèsè ọkùnrin yọ wà á yàwọ́ sẹ́gbẹ́ Yorùbá àti ń lo èdè ọmọ àtà ìsìn tọ́ba lè yẹn yàwọ́ ọ̀tọ̀ tó lè túmọ̀ rẹ̀ ní ìsìn yóò yàwó owó níná yóò wà generous yóò jẹ mú fíkù àbí yóò jẹ mú síkù yóò máa ná àbí yóò máa pàkámọ́ tí ò ní lè ná omi ò lè mọ̀ lójú inú ròyìn tó lọ́sẹ̀ gbé wá fọ́kùnrin tó yẹ kó bí ọmọ fẹ́ pé ń da rẹ̀ nù sọ àkẹ́yìn kùrọ̀ ní àyà láti fọ́ ọ ọkùnrin wàbí máa ń fa wà àrùn wàmúnà nìsá bímọ fàtọlọ lọ bá dùn àlàbáde tá a ní ṣe wàhálà lórí èèyàn torí pé bìí dídá náà wà bímọ àwọn fakumi náà mú àlè nítorí tí ọmọ náà dúkìá rẹ yóò wá yàwó owó nínú yìí àbí yóò máa pàkàmọ́ owó tí ò ní lè náà obì ò ní mọ̀ lójú láíláí ibi pé mo bá sọ pé ń fẹ́ kò lè mọ̀ láíláí irú èèyàn ò ní ṣe yóò yàwó ni àbí yóò já wọn yóò yọ láì àbí àwọn kí ló yóò bá bí yìí obi ò lè ma ordinary day níbi àpàdé ní program àpàdé ní ọ̀dọ̀ lajina àpàdé kẹdẹka o lè ma iṣẹ́ ìwádìí ni iṣẹ́ ìwádìí ni àwọn mẹ́ta jọ lọ nìkan wọ́n jọ lọ nìkan ní last Sunday wọ́n jọ lọ program last Sunday àmẹ́tẹ̀ta wọkọ̀ ẹ̀ tó sanwó owó náà ló tó sanwó ọkọ̀ lónìí òun ọkọ̀ bá kọ̀ bẹ́ẹ̀ wọ́n jáde lápò ni wọ́n sanwó ọkọ̀ yẹn sátidé wọ́n sanwó ọkọ̀ yẹn sànńdé ẹtọ́ lọ bòmí sànńdé jọkẹjọ ẹlòmínà ló tún sanwó ọkọ̀ tẹ wo ojú yìí tiẹ̀ tí ọkọ̀ yẹn kí wọ́n náà mú jáde lápò kì í sì sẹ́kọ̀ òní rárá eléyìí náà fún ẹ̀fọ́ bẹ́ẹ̀ ni ẹni yóò ti lọ́dọ̀ ara àtàdé yóò ti lọ́dọ̀ ara lé rẹ̀ àdéhùn yẹn bẹ tí gbogbo ń bá yí ẹnì kẹ́kọ̀ọ́ sì dé ní ìwọ̀n lójú jàrá ní àtọwọ́ ẹ̀ ń gbọ̀tọ̀ dá sẹ́wà ní tó wẹ́fìlà tó dé òní gbé wá iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àwọn tó súnmọ́ ni àdàlẹ́ gbogbo èèyàn ti ṣe ń bẹ̀ ìkànnù. ìmí olùkẹ́sọ́ ti wà pẹ̀lú àbí àbí òde ìwà ọmọlúwàbí ń bẹ fún àbí òde àkàlákù rẹ̀ ọ̀dà àbí ọ̀dà lára àkàlákù olùkẹ́sọ́ ní sùúrù sùúrù wà nínú ọmọ kórókò asọ́bùrù ani tí a ka jẹ́ kólókò ní mọ́sí táwa kankan máa ń fi dànlẹ́kọ̀ nínú jama wa sọ́ọ̀kù jẹ́ kan wọ́n àtẹ̀yìn àgbọ́dọ̀ ni ẹ̀yin tí wàá ní sùúrù báwo ló ti bẹ́ẹ̀ sí omi ṣé rahama ń bẹ fún olójú àánú àbẹ̀tí olójú àánú ni ìbò bá pààyàn lẹ́sẹ̀ kẹjọ ọmọ dàgbù báyìí kò sí tọ́ka ó ti lọ́ o. a lè rẹ̀ rẹ̀ ra nínú àfin dẹ́jẹ̀ ó ti jẹ́ ayò láìn fvc tó bá la ilé ìgbà kan kò ní òde ogun alálẹ́ o kò ní di antibiotic tí ọkọ̀ àkókò tó di tatanus ọkọ̀ kò sí tọ́ka mbẹ́ kọ̀bẹ̀kẹ́ ló dùn àná afọ òsì kásẹ̀ni kámójúkò fẹ́ni tọ́sẹ̀ni kò sí fún bẹ́ẹ̀ bá sẹ̀rọ̀ pẹ̀lú àsẹ̀yìn yóò tún máa fi ya ọdún mẹ́wàá jẹ́ lónìí lẹ́yìn tó gbé osese dùn wa nù ó sì jìyà rẹ̀ mo fọlọ́ ń kò sí lọ́dọ̀ rẹ̀ kò ní kìí ṣe tó jẹ́ ọlọ́rẹ̀ èèyàn kìí ṣe kàlímù jàwádùn kìí ṣe kìí ṣe ọlọ́rẹ̀ àfa kò ní tẹ́lẹ̀ náà ìjàgá wà bí bàbá ìyàwó rẹ̀ bá sọ̀rọ̀ ọ̀sọ̀ tiẹ̀ sàkó ara ẹni bí ìyàwó rẹ̀ bá sọ̀rọ̀ ọ̀sọ̀ sàkó ara ẹni bí ayẹwo wọn gbójú gẹ ìgbòlè ojúlé wọlé òun àgbẹ ìgbòlè jáde Ọlọ́run ti jáde o o ti rí àti bọ ọlọkà ní ibi ṣètò rúmù o sọ fún yà ẹlẹ́ àwọn fẹ́ débi kan wọlé pọ̀npọ̀ nísìn o sì jáde torí kọ́ bá fún yà yẹn lówó ọkọ̀ bí o sì lọ lórí bàyà bá lọ tán tó wọlé. kò sí wọn ọmọdé àbí lọ́bẹ̀ yóò àwọn ọmọdé àbí àbí òun ọmọdé àbí ẹ̀ lè mọ̀ rárá ibẹ̀ ti lọ́pàdé ẹ̀ lè mọ̀ oníwàbí òní wa torí kò sẹ́ńtọ́ fẹ́ tóbi tí ó sì gàràdì tí ó sì wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní oṣù kiri wọlé omi ò lè mà tí wọ́n á tẹ́jọ́ bí ọ̀pọ̀ tẹ́jọ́ sí kékeré pọ̀ àwọn tẹ́jọ́ wọn nígbà tó dàgbà yìí wọ́n mọ̀ nípa rẹ̀ jù yín lọ ìwádìí wọlé ṣe lórí wọn lórí rẹ̀ kẹ́ tó gbé gbà ọ̀pọ̀ ìyẹn ní ọ̀rọ̀ ẹ dá padà sọ lóòmẹ náà ní tí wọ́n sọ ẹ dá padà lóòmẹ mọ̀ ọ́ bọ̀ bí ọ̀gá rẹ̀ wọ̀ omi àárí tójú rẹ̀ dá wa lọ́rùn yìí tábàyà rẹ̀ wọlé yìí bí o ti bójú ẹgbẹ̀rún tẹ̀lé lẹ́yìn ni ha ìmánilárè ó fi tiẹ̀ burúkú ṣáàdùn àbí kanáà mi àbí kìmáàrù mi ọ̀hún wọlé mi kòròfó ni mẹ́ta bẹ́ẹ̀ kìmáàrù kòròfó tí o sì kàkà mẹ́ níta kò tí lọ́rùn ìwádìí wo la ṣe kéèyàn tó kọlu sómi báyìí tẹ́ ń fẹ́ tí ẹ bá mọ ọ̀nà tó lè gbà síwádìí nípa rẹ̀ gbogbo ọ̀nà tẹ́ bá bí yẹn ṣe wádìí ọkùnrin ẹ̀ ẹ́ gbé bọ̀lọ̀ náà ọ̀nà tẹ́ lè gbà wádìí rẹ̀ ẹ̀ ẹ́ gbé bá ẹ̀ máa tọ̀ ẹ̀ máa ẹ̀ nìkan sọ̀rọ̀ kan fún mi jọ̀kan nípa sísá kan tó ti lọ́kọ̀ àfihàn náà ọkọ̀ afẹ́ síwádìí rẹ̀ wò pé yọ́ọ́ dáhùn àbí òní dáhùn yọ́ọ́ fẹ́ àbí òní fẹ́ wọn ọ ọ̀rẹ́ yìí lọ afúnlówó tí ọba wọkọ̀ o ti dọ́dọ̀ rẹ lọ o ti dé wọ́n ti wọ àwọn asọ́tọ́wọ̀ wọ́n á jìjọ wọkọ̀ nínú ọkùnrin náà á chẹ́sẹ̀ ọ̀fẹ́ ó sì sanwó ọkọ̀ o ògùn lówó ọkọ̀ kí wọ́n fowó yín sẹ́yìn òun ti lẹni tó fẹ́ ti láfa lọ́nà òun dalẹ̀ nílẹ̀ nìkan bá tún bọ́ sọ̀rọ̀ tó tún rẹ̀ wọn ò sọ bẹ́ẹ̀ fi ọrùn rẹ ọkùnrin sàtún sí wàhálà ní ẹ̀sọ́ ìsì bọ́ọ̀lù ẹ̀ sí wàhálà ni káàdì máa pé obìnrin yóò ṣe gbẹ́kẹ̀lé àmì ṣe gbẹ́kẹ̀lé. sáàlì ṣèwádìí ìwé lára obìnrin ká fi farabalẹ̀ sáàlì wáyà tí ó gbé tó sí ilé wọn àbí tí ó jìnnà sọ́dọ̀ wọn pọ̀ tí ọmọ lọ wí ṣe é ṣe sí màmá rẹ̀ tí màmá yẹn bá ń fọṣọ lọ sí màmá gbàsọ lọ́dọ̀ wọn tí màmá mú di ètò ọgbà fọ tí bàbá rẹ̀ bá fọṣọ sí ọgbà tí wọ́n ń gbà fà bọ́sẹ̀ máa ń gbà bọ́ ilé ẹ̀fọ́ sáà ní farabalẹ̀ wádìí ká tó kó sínú wàhálà à ní farabalẹ̀ sí i ètò ohun àkọ́kọ́ tètè bọ̀ lórí ẹlòmíì ẹlòmíì ọmọ sáájú àgbà kò ní já farabalẹ̀ nǹkan kánà ni wọ́n padà wá ní sọ́ọ̀tì sí inú kẹ́ ẹ̀rọ jọ dalẹ̀ inú kẹ́ ẹ̀jọ̀ máa gbáyé tí ò ní rọrùn pọ̀ nǹkan kánà yọ sàyọrí ibì kan yọ yọrí ibì kan lónìí nti nti nti mo fẹ́ sọ yìí kì í sọ̀rọ̀ ogun ọdún lónìí ní ti ń ṣẹlẹ̀ wípé àwọn obìnrin tábà gbọ́ pé ẹni tó àwọn fẹ́ẹ́fẹ́ onímọ̀mọ́ láyé majority wọn gan wọn kọ́kọ́ ní fẹ́ẹ́fẹ́ náà pé màmá wọn gẹ́gẹ́ màmá wọn sọ̀rọ̀ ogun táwọn ẹ̀ bá jẹ́ tó náwó ti ń bolówó ti ń bolówó gan ti ń ra nǹkan fún yóò afáfá yẹn kọ́ndíṣà yìí gbé kọ́ndíṣà nípa wọn ní gbé family house wọn wábìlì bàbá yẹn wábìlì òní gbé wábìlì bọ̀dá yẹn wábìlì òní gbé wábìlì àti ìbànújẹ́ òní gbé wábìlì ìyá rẹ̀ ní òní gbé yọ lọ rẹ́ǹtì lẹ́fọ̀ ni ìpalà wọn lòun ò gbé kó má bàa fi báyà yẹn gbé rárá. fine kọ̀ọ̀kan ká sì ní ó túbọ̀ ń ṣe rí inú ní tẹ́lẹ̀ náà torí báyà tẹ̀ náà fọṣọ gbèlè kó yẹ bá bàbá rẹ̀ fọṣọ kèé sì ṣiṣẹ́ lélé wọn so tọ́ba ẹgbẹ́ lọ́dọ̀ family àti ní ó tètè tù pé òun ìyàwó fẹ́ o ìyá ní ògbógun ti lóòótọ́ torí yàwó àṣírí ẹ̀ <laughs> ìyàwó sì ju ọkọ gẹ́gẹ́ lọ pé ẹ̀kọ́ kò lè gbọ́ tí àgbẹ̀ bá wí. à ń bẹ lórí ìṣòro eléyìí tá a ń bẹ lọ́wọ́ sí pé kọ́lọ̀ ń dàkójọ kó ṣàtúnṣe àwọn ọkùnrin mi tá a kù sí kó ṣàtúnṣe àwọn obìnrin táwọn náà kù sí à ní sọ̀rọ̀ yẹn tí ẹ pé òun wà ní káàdì òvà lọ sí bínú lè ṣe wá rí ìpìlọ̀ là ń gbé lọ sínú bínú lè ṣe rí nígbà táwọn lọ́dọ̀ wa ta nǹkan àkọ́kọ́ náà ẹ̀sìn ní sókè. ẹlẹ́ẹ̀kejì orin kẹ́hìn tẹ́ka ọba fẹ́ yóò jẹ́ mọ́tàdá jìnnà ọkùnrin fẹ́ fẹ́ obìnrin obìnrin tí wọ́n fẹ́ ìgbọ́dọ̀ lẹ́sìn obìnrin fẹ́ fẹ́ ọkùnrin ọkùnrin tí wọ́n fẹ́ ìgbọ́dọ̀ lẹ́sìn ọwọ́ àkú ẹni tí ó lè bójú kó níbi ẹwà yìí tí ò ní wẹ́wọ́ ara obìnrin pé lọ́wọ́ sáfẹ́ kọ́dá ìsìnlẹ̀ bá bá tó ká pé wọ́n mọ̀ sí ọlọ́run lára ẹ̀ òun sì jẹ́ àdìlá rẹ̀ ṣé bá ṣe jẹ́ àdìlára ẹ̀ ló ṣe sábàbí táwọn yẹn wá tó ní ẹlẹ́hà lè fi ń fẹ́ kiri yó wọ́n sọ ní mùsùlùmí ẹni tí ó sì bá tiẹ̀ jẹ́ tí ó fi hàn sí di ọ̀fìn kò ní lọ fẹ́ di ọ̀fìn ẹni omi tó ń gbòmí ní arísìkì lọ́wọ́ ṣọ́ọ̀bù ẹ̀sìn dẹ̀gbẹ̀rì ó sì fẹ́ fẹ́ lẹ́nu tó jáde lẹ́nu àwọn èèyàn tí ó sì gba ọ̀wá náà lẹ̀ òye mi àtẹ̀yìn náà lẹ̀ táwọn èèyàn wọ̀ kó mi tó wá ẹni tó ní ṣètò afẹ́fẹ́ òun náà gbẹ ẹni tó ní ó lò òun náà wọ́n pè náà tí ó kùn ní pàmpẹ́rẹ́ tí ó lò ọkùnrin tí ó ọmọ fún kí ó jókòó òun fẹ́ ní sọ̀pẹ́ máa bá ń pàṣẹ fọmọ díẹ̀ díẹ̀ tó kéde òun náà wẹ́n tó mú sí bí wọ́n ti fẹ́ rẹ náà fẹ́ wọ́n wẹ́ ń tọ́ náwó rẹ̀ náà wẹ́ ń tọ́ náà fún wa ṣe bọ́dí gàdí dé àbọ̀ ń sọ dédé tó wọ́n dé ọwọ́ sì kan mẹ́ ọmọ sí dáìfà rẹ̀ máa wà. èèyàn téèyàn ọ̀dọ̀ fẹ́ra wọn ìkíní kejì lọ́wọ́ àbùkátà sí kọ́ lẹ́sìn torí pé sẹ́tẹ̀sì ó sì lára èèyàn a máa gba ntí ọ̀dà kọjá wéèyàn ntí ọ̀dà kọjá dàmé èèyàn a máa gbà tí ọba gbàtà yẹn yóò sì dẹkùn yóò sì dàkẹ́lẹ́ ìlú rẹ̀ yẹ bá àwọn fáṣẹ mọ sọlẹ má débi ọ̀rọ̀ dáwà pélé ara sòrótù amúrú bíi maharufa náàyà ni munkar ó ní kó ṣe dàkẹ́lẹ́ ìlú alimunkar ìmà àndù zílù ha bìlìkùlíyà àwọn olùkọ́ lílù ha ìmà kọ́ pàǹkà yẹrẹ yẹnyẹ kábùrọ̀ tánlẹ̀ tàbí kó ṣe dàkẹ́lẹ́ ìlú rẹ̀ kó dẹkùn gán ní tó tó seventy tẹ́lẹ̀ kọ́sọ́ bíi twenty kẹkẹ twenty lọ akun bẹ ẹ má sọ nǹkan di twenty láti seventy o try now. ẹ ipa tẹsẹ̀ máa ń kó nínú sẹ̀mí ayé yàn ẹ̀yìn tí o ní sukuu ẹ̀sẹ̀ ọ̀sọ̀dọ̀ ń sukuu túláàsì ẹ̀yìn tí o ní farada ẹ̀sẹ̀ ọ̀sọ̀dọ̀ ẹ̀yìn tí o sì ní farada túláàsì tó gbé máa fọ pé àfa àfa aláṣẹ kè yí ẹ̀sẹ̀ tó fẹ́ gbá tẹ́lẹ̀ yìí ọwọ́ wọn sì padà yìí o ti fẹ́ gbá ẹ̀sẹ̀ pé àfa ẹ̀ẹ́dẹ̀rú ah ọlọ́run ètò ìbásọ̀rọ̀ nǹkan dárúkọ náà wàá lù ọ̀pá <laughs> ẹ̀sìn ó ti kù àbúrò ti mẹ́la rẹ̀ bí ṣe jẹ́ àbúrò àwọn obìnrin kù tóbi bá jẹ́ aṣẹ́wó ti gbòòrò bàjá tẹ̀lé ń gbò mọ́lẹ̀ tẹ̀lẹ̀ tọ́ba yìí sì pé gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ tẹ àbí ẹ̀ nìkan tó sì wá àsìkò tọ́ba gba ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ gbẹ̀lẹ́ ní tẹ́ ọmọ sọ̀kọ́ ọmọ sọ̀kọ́ ẹni tẹ́ máa gbọ́ jù lẹ́nu rẹ̀ tẹ́tù máa pé tí wọ́n sọ ń kà òbí gbà dà yí àwọn tọ́lọ́ sì lè fún ìyàwó ìlú bá ń sọ kọjá tó gbé máa sọ ẹ sábà yìí pé eléyìí ti ọtí gbé àtọwọ kọjá rí ṣùgbọ́n bẹ́ẹ̀ sì dé àbámọ̀ dé lọ́mọ sunkún lọ́mọ bẹ́ẹ̀ lọ́mọ kí sì fáwọn ọ̀pọ̀ fúnfẹ́ fúnfẹ́ wọn máa pọ̀ nítorí pé báwo wọn ṣe rí àforíjì lọ́dọ̀ ọ̀rọ̀ lórí tó ń ṣe kọjá tó ń ṣe kọjá rí ló ti àdéhùn ìyẹn wà nínú nǹkan tó jẹ́ pé báwo ni èèyàn tó fẹ́ fẹ́ wa yóò sì dẹni ọlọ́run bọ́ fẹ́ sọ nǹkan kan o pé bẹ́ẹ̀ yẹn ṣe máa ń dì sífù èèyàn pẹ̀lú wa tẹ́pẹ́ wà àtẹ̀yàn gẹ́gẹ́ yóò fi pamọ́ fún bèjì ń fẹ́ lọ́nà ni tí ò ní mọ̀ wà yẹn tí ìwọlé bọ̀ bá wọlé tẹ́lẹ̀ ó ti mọ̀ pé èjì ló ń fẹ́ paramọ́lẹ̀ bóbi ṣe fi wà pamọ́ fọkùnrin tí ò ní sábúrú kankan ah! tẹ́pẹ́ gbogbo nǹkan yóò mọ̀ ṣe nígé lójú èèyàn tí ìwọlé bọ̀ bá wọlé tẹ́lẹ̀ ó ti fi tú píjọ yẹn hàn yàn bẹ́ẹ̀ náà nìyẹn sì máa ń fi ẹ̀sìn pamọ́ fún yàn ẹ̀sìn èèyàn máa fi pamọ́ mo sì ní mẹ́ta lórí ẹ̀ tí ń sọ fódìdí ọdún kan àtòsùn méje léyìí muhadinu mọ́sáàsì kan lábúnigun muhadinu kírísítẹ́nì ó di muhadinu tẹ́gbẹ́ ní abẹ̀rù mọ́sáàsì ní ni bẹ̀rù lásùbà ní ni bẹ̀rù ndúrì olóògbèrè asri ní mọ́sáàsì ọdún kàtúnṣe méje nítorí kọ́ fẹ́ àpúròjì ọmọ tó bìnrin tó fẹ́ fẹ́ tó jẹ́ mùsùlùmá ọwọ́ àwọn abẹ́ẹ̀ tẹ́ni ẹ ti mọ̀ ẹ́ bẹ́lẹ́bẹ́lẹ́ náà bẹ̀rù mọ́sáàsì àwọn títí tó fi àbàsọ̀ fún òun fẹ́ fẹ́ ẹ̀ kọ́ bá sọ̀rọ̀ yìí fún òun fẹ́ fẹ́ gbà pọ̀ ọ̀fẹ́ lọ́tún ìgbé kírísítẹ́nì kọ̀mọ rárá títí tẹ́ ẹ mú lọ ọ̀dọ̀ màmá tiẹ̀ tí màmá yẹn sọ pé kọ́ àmọ̀ síjẹ̀bù lọ́dọ̀ ọkọ tàwọn kan jẹ́ bàbá rẹ̀ tí wọ́n yẹ dúlé táwọn ìdáná máa sáásí bá a lọ ẹni tí ò láwa ẹni tó fi tẹ́sí ìkọ́ ní mùsùlùmí jàmáà wa ni àmì dáadáa wọ́n títí mo ìfẹ́ yàwó wọlé tètè àǹtí tí ọjọ́ ọmọ ti wáyé tí edunu rẹ̀ edunu oṣù méje níbo ló kó oṣù méje tó ń kú pé láàrin oṣù kan àbọ̀sọ̀ oṣù méjì ìmọ̀ òbí ọkọ sẹ̀wá sọ pé òun èsè muslim tó ń fẹ́ ọ lòun fi di muslim ṣùgbọ́n èsè àwọn àpàdà sí church nítorí sábà bíi pé wọ́n fi kọ́ra amálẹ̀ lò nínú ìyẹ̀wò èsè christian dà christian nù ọ̀sẹ̀ àsọ ìtàn kóun fẹ́ fẹ́ ọ̀nà tó ní gbígbà tó ń fi yọ fẹ́ ń gbòtì wọn bó bó ṣe àwọn sọ kó ní mùsùlùmí òun wẹ̀ bó ṣe ti ṣe báyìí bó ṣe ṣe báyìí torí rẹ ni ebi sáwọn ọmọ òun nígbà tó ṣe síbẹ̀ tó fẹ́ tán alihamudulilá church ló kú báyìí ìyàwó yarí family ìyàwó yarí wọ́n mọ ọmọ ọmọ kúrò lọ́dọ̀ ẹ̀ kò lọ sọ́dọ̀ rẹ̀ òbí àti yẹn sọ́dọ̀ ẹ̀ ẹ̀sìn ṣe é fi pamọ́ ẹ̀sìn ṣe é fi pamọ́ ìyẹn lè di sífù yẹn pẹ̀lú ìmúra tẹ́gbẹ́ òbí tẹ̀yẹ̀ bá rí pé ìmọ̀ ni ẹ̀ ti ìyẹn lọ́lọ́ gbé sòkòtò tí ó wà lójú gan èyí ó fìrùn mọ́lẹ̀ tí ó jọ sásá dáadáa tí ò lè trim ẹ̀ rárá sífìlà ò ní dáhùn ní ẹni táyà yọ ọmọ jẹnu jẹ pẹ̀lú kùránì ìsọ ó yẹ wọ́n ti rà kàkà mọ́tì ọ̀bá délé ẹ̀ mọ́mí náà sì lè fi ẹ̀sìn tán yẹn jẹ ètí ò ní tí ó pẹ̀lú tẹ́lẹ̀ tó ní tá a lọ sí bàbá ó ní ó wà ní délé tákì zúlì àti àṣẹ ìbọn àti kọ́mọ́gbé àti ṣáà ọ̀sẹ̀ tán ṣùgbọ́n ìsànfẹ́ káwájú wò sẹ́ta afẹ́fẹ́ ọ̀lẹ́sìn àbí ọ̀lẹ́sìn. ìdájá àkàn mọ́tàlì dọ́wọ́nà dì í náwó àkọlùkọ́ fasáwò ìjò wà í látàkùn fìtà tó fi lálẹ́ wà fasáwò kẹ̀lẹ́ mọ́tàlì dọ́wọ́nà dì í náwó àkọlùkọ́ náà sọ àdísà bí ọ̀sọ̀dà ẹ̀tẹ́ yọnu sí ẹ̀sìn rẹ̀ àti wá rẹ̀ tó bá bá yín kò fẹ́ fẹ́ ọmọ yín lóbìnrin fasáwò ìjò ẹ̀fọ́ ọmọ yín kò fẹ́ tẹ ẹ bá ní ẹni tọ́lẹ́sì tó níwà tẹ wá òwe kò tí ì kọ́lé kéegun ọkọ̀ a ah, táwọn fi tọ̀tọ̀ fi lálẹ́ wà fasadu kẹ̀mí yẹ ẹ bá lè jẹ àbúrò mọ̀ ṣẹlẹ̀ ìtẹ́lu tí ó mọ̀ tọ́ lọ àwọn ọmọ yín jáde ẹni tí ò yẹ kó ló yóò lóyún níbẹ̀ bá takò pé kò lè fẹ́ torí pé kò lówó lọ́wọ́ kò ní ṣe a sì ní àfa ṣé ìwọ̀n yẹn lè wọ̀ mí gbà bá ti lóyún nìsín lọ́wọ́ gbà tí wọ́n sí síkírìtì ká ká ṣe nínú pálọ̀ rẹ yín àfàkàn jókòó bá a sọ yìí bá a sọ yìí kò sí sínú ẹ̀mẹ́ yóò sọ ma wúrẹ̀ rẹ yóò sọ àbúrò ní bàbá yìí wọ́n sì sọ yìí akónú wàhálà máa fà á. eléyìí ni lọ àdéhùn kan ní bàbá yìí tí ìpìlẹ̀ bá dá ọ̀pọ̀lọpọ̀ ń tá àmàlẹ́ lórí ní ọ̀dà tí lè bá ilé wọ́ ń tá àmàlẹ́ lórí ọ̀wọ̀ gbogbo tó àkùnmọ́ tí mo fẹ́ sọ yìí ní máa kọ̀nẹ́tì mọ́ ìpìlẹ̀ tí mo ṣe ní kékeré yìí tó kékeré ni o ìsọkùn kékeré ni o tọkọ bá ọkùnrin bá ti agbéyàwó wọlé ìyàwó náà bọ́ lé ọkọ ẹ̀ wàláhì ìsẹ̀mí tá a bá wọ̀ tẹ́lẹ̀ ti yí padà njọ́ yìí bá ti fẹ́yàwó wọlé nílé ẹ̀ ti yí padà njọ́ yìí bá ti kó ní bàbá àtijọ́ rẹ̀ tó yẹ bọ́sọ̀dọ̀ ọkùnrin njọ́ náà ìsẹ̀mí ẹ̀ ti yí padà àwọn àìfẹ́ gba yí padà yìí olùwọ́njẹ́ kakọ́ wa ṣẹlẹ̀ nulẹ̀ àfa àpà wàhálà ìjà ariwo ìdààmú àìnífọ̀kànbalẹ̀ kò sí fọkọ kò sí fìyàwó ó wá bẹ̀sì wọnú ilé nítorí náà àgbà pété àti yìí rọ̀ ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n lè kán dá gbé yàrá rẹ̀ àti pálọ̀ rẹ̀ ló máa balọ̀ ló ń lò gẹ́gẹ́ bí àpà bọ́ọ̀ bá fa gbórí tébù tó bàbá rà tó lóun ti tiẹ̀ kó yàrá rẹ̀ ti mú kọ́kọ́rọ́ lọ agbẹ́wò ìkùtì bá ń dànù ní yàrá rẹ̀ lóko sí ní àgùbọ́ lóko ó sì bá nẹ̀lẹ̀ làbẹ́ tí bàbá gẹ̀ tẹ́kù ni ó sì sọ̀rọ̀ pé nígbà tí àwọn ti délé bí ọ̀fà kó sí lọ́wọ́ pàpàdà àjòjì ti wọlé ọ̀rọ̀ mẹ́wàá ó ti wọlé ìtọ́ fífi kan yìí kú mẹ́ẹ̀ ìwọ náà kò sí yí àpàdà gbọ́ kọ́ kan tó kọ̀ láti àwọn wọlé ẹ̀mẹ́sẹ̀ tún sí ẹ̀mẹ́sẹ̀ sí tí ó sì bẹ̀tẹ̀lẹ̀ ọ̀mẹ́sẹ̀ yí bẹ́ẹ̀ padà tọ́ fóònù tuntun mi fóòmù tó ti di tẹ́gbẹ́ ìbá sọ̀rọ̀ lórí ẹ̀yìn yẹn tá a fẹ́ ni ẹ̀yìn ọ̀fẹ́ máa kápá kó tẹ́lẹ̀ tó ọ̀la ọgbẹ́ tuntun mi sì ṣe fìyìn ẹ̀yìn tó gbájú ti gbọ́ náà lè yí padà etí ọwọ́ bẹ̀ yóò tún yí padà ibi ọkọ̀ ṣe bẹ́ẹ̀ sí kọ́ lọ́kọ̀ sí lọ́dẹ yóò tún bọ́ yí yóò tún ní kọ́tí ọ̀ máàcì mẹ́mẹ́mẹ́ kò máàcì bẹ́ẹ̀ síríìtì kò sì máàcì kápẹ́ẹ̀tì kọ́tí rẹ́ẹ̀dì kápẹ́ẹ̀tì búlù mọ́ ọ̀dọ́ra wọn yìí máa kó jẹ́ búlù àbíkọ́jẹ́ wáìtì nìyí nẹtibọlọjẹ yóò yí padà mọ̀wulẹ̀ tara rẹ jẹ inú ni ó tẹ́ ìsọmi bá ti wọ bẹ́ẹ̀ kéèyàn sọ pé bí mo ṣe ń filẹ̀ ní sídó èmi nìkan bẹ́ẹ̀ ni ilé ń gbọ́dọ̀ wà kò rí bẹ́ẹ̀ mọ́ ọbẹ̀ tó ti ń ṣe pẹ̀lú five hundred naira fúnra rẹ tẹ́lẹ̀ ìwọ nìkan five hundred naira tí ó sì fẹ́ sí níjọ́ kẹta tó o bá fi bá ta ọ̀sán lẹ̀ pẹ̀lú tó dé yìí dọ́kejì ni ọbẹ̀ ọ̀tàn oníbàwọ̀ ṣe ṣe báwo ni ìbá ṣe ṣe ìyàwó wọlé àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ lè wá wọn nígbà mẹ́lẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ nígbà ọ̀rẹ́ rẹ̀ ń lọ lé wọn kò sí ní kò kọ̀ bẹ̀jọ́ náà bí ìyá rẹ̀ bá ní nǹkan mú sásùn yóò lọ wù wọn kò jẹ nígbà bá ní sásùn tiẹ̀ gángan ti ń ṣe kò á ní bu ẹ̀ náà jẹ kò ní bu ẹ̀ dá kò ní nọ́bẹ̀ kò ní jẹ́ mẹ́lùú ọ̀rẹ́ lé àwọn ọ̀rẹ́ òní ọlọ́run jẹ́ alówó lọ kárí ṣe káfa àyàwó owó nílẹ̀ ká mọ̀jà wọn. ilé ẹ̀sùn sọ́kàn ní nìjẹ́ wọn nù ilé tó bá ti tálákà jù ní ìjẹ́ ní ilé tó pété máa ń so oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ wọ́n so oúnjẹ èèyàn mẹ́rin ẹ̀ àmà pété àlejò bá dé èèyàn mẹ́ta mẹ́rin wọ́n rò jẹjẹ tálákà ni wọn nù ilé tó ìbá sí tálákà wọ́n so oúnjẹ mẹ́wàá sókè lẹ́ni mọ̀ jẹ́ ní tẹ́fẹ́ ṣe báwo ìbá dé wọn ọjà ọba dé mọ́ ọjà ló ń jí padà lọ́sàn-án sí nǹkan mi wọ́n tọ́ bá mọ kókó láàárọ̀ tí wọn bá dáre lè tó mọ ẹ̀kọ́ tó wù tó bá di lọ́sàn yóò kó lẹ́kọ̀ọ́ yóò kó lẹ́kọ̀ọ́ wọn darúgbó oúnjẹ tí ń wọn da mílíkì sí wọn aṣọ tó ń jẹ mí àfa ọwọ́ wọn yìí yẹ kì í ṣe sí bíbá wọn o sì ní pé agolo ẹsìn mẹ́rin láàjẹ o sì ní táyà agolo mẹ́rin ló tó lè yé jẹ ẹsẹ agolo mẹ́fà torí àwọn àlejò tó lè dé ẹgbẹ́ ọgbẹ́ gbóúnjẹ jáde wọn á lóun jẹun jẹun alẹ́ jẹun jẹun ọ̀yà fẹ́ jẹun ẹ pé gbogbo àlẹ́ mọ̀lára fanta fún yàrá ẹ mọ̀lára kókà ẹ mọ̀lára mọ́tì ṣùgbọ́n nígbà tó wípé òsì ti ta wá etí sì ló sọ ta wá ìkànnú ẹ̀ gbé ajá mú ajá mú ni wà má àǹfà tó ní ṣe fàwọn yóò kílè fọ bẹ́ẹ̀ bá ti náà ní màá fi lè pààrọ̀ ahun ni bẹ́ẹ̀ bá ti sàmú ọlọ́wọ́ sàmú rẹ̀ àti sìkìsọ́ náà kò ní yóò ṣe ẹlẹ́ẹ̀kejì lọ́lẹ́ iṣẹ́ kóso la fẹ́ ṣe kú ah àwọn pati ṣe ó tí òrò tí ìta pati mà kókó ní pati náà kọ́mọ transit kọ́dà kó sùn mẹ́fà péré lórí lọ́ra mẹ́fà bọ́ ọtí tàtọ́ ọmọ rà mí mọ ìta káàdì mà ó sì tàwọn sójú ojú ọjà kan oṣù náà táyé sì ti yí ayé ti yí padà ẹ máa ń ta new party ní ìsìnkú àtà tó ẹ máa ta tó kún bọ̀ ẹ máa kọ́kọ́ tó tó kálí ìdí ta tẹ́tẹ́ tá ọkọ̀ tó kún bọ̀ ayé ti change ayé ti dórí ayé communication sẹ́ẹ̀tì chájà bátìrì recharge card òwò tọ́jú ọmọ primary school ń tà tọmọ primary school lò tí èdè ọmọ yunifásitì tí èdè ọmọ ẹjọ́ kàwé ìyá tó kọ́ ọba tẹ̀ nọ́mbà ni yọ ọ̀rà káàdì èyí ṣe tẹ́ẹ̀ta. ètí wọn sọ̀rọ̀ lé lónìí ni pé ọkùnrin ọkùnrin kò gbọdọ̀ rò pé lẹ́yìn tíyàwó wọlé bínú ilé òun ṣe ń rí tẹ́lẹ̀ òun tí má wà nege nege tí ò lè sí ẹ̀pẹ̀lẹ́ náà ọ̀nà tí ìnusẹ̀ tí wọ́n fẹsẹ̀ nù tí ò ní dọ̀tí bẹ́ẹ̀ náà ni wọ́n wà sí àwọ̀ ọbẹ̀ kò lè rí bẹ́ẹ̀ láíláí má lọ dí ìjà rẹ̀ kù nù lé lọ dí ìjà kù ẹ òfin kiri kábíyì kan ọba ìyàwó tí wà mẹ́ ni ó ayọ́pẹ́ kọ́kọ́rọ́ yàrá rẹ̀ òun jáde lókun kọ́mi náà sọ̀rọ̀ pé wọ́n ṣe ń bá bọ̀ ní àwọn lòun fi gbélé ọkọ̀ tí ọ̀rọ̀ ọ̀hún ilé yìí ilé yìí tó sòsò ní bẹ́ẹ̀ tí wọ́n á jẹ́ jẹ́ ti dé ọ̀rọ̀ àjẹun tíyà rẹ̀ ṣe Bi, bí bí ọba akẹ́lẹ̀ dà lé yín ìyá mi ń ọmọ rẹ̀ fi báyìí ti ewu ọkọ ò ní sin ọ ọ lọ sin ọkọ ní o ẹ bá lọ lé ọkọ lọ sin ọkọ ní o tó sin ẹbí ọkọ gan mọ́ tóbi wà lọ lé ọkọ ó lọ sin ọkọ yẹ ó tó lọ sin ẹbí ọkọ mọ́ ọlọpọlọ wa fẹ́ ọ̀fẹ́ bí kankan o kùn dà inú ilé òní rọrùn inú ilé òní rọrùn wọn kọ yàwó ọkọ rẹ̀ kó tètè fẹ́ yàwó mi not to dictate bó ní tí wọ́n fẹ́ fún gan wọ́n làwọn bá rí lọ́nà wípé táwọn bá fẹ́ àwọn olùkọ́ ẹ̀ lọ́wọ́ okùn di ọwọ́ àwọn ni ọwà ẹ má fẹ́ ọkọ ẹ̀ nìkan òní kọ tí ọ̀fẹ́ bí ọkọ ẹ̀ wa kò ní gbádùn ọmọ léwu yóò mọ̀ nígbà mọ̀ bọ̀ àìsàn bá rọ́pò ẹ̀ tó jáde kó nu lélókù tẹ̀mí kẹ̀kọ́ ọ̀dọ́ ọmọ tó a torí ẹ̀ bá bẹ̀ mí okùn lọ. omi ó jí ti ń gbá bọ̀ láti lé wọn yóò yí padà. ọmọ ọmọ mi bẹ́ẹ̀ náà obìnrin wa láyé àtijọ́ tẹ́gbẹ́ wọ́n ti gbà fún tányányá lórí islamic programs tí wọ́n ń lọ tẹ́gbẹ́ anytime kọ́dà wọ́n tún gbé ìgbésẹ̀ ní program lónìí ẹ̀rí wá sí lónìí kò sí lè kéwì yín lónìí tọ́ba lọ́wọ́ yàrá lónìí fa ìdílé aṣọ tètè máa lọ ń bọ̀ fọ̀ ṣé ọkọ̀ sọ̀rọ̀ pé ìdílé aṣọ ń bọ̀ fọ̀ ọkọ̀ tó wẹ̀ ní tí ó sì tẹ́lẹ̀ ọ̀ fọ̀sọ̀ tó tún lọ bá tó ń lọ wo lóbi ó tún lọ tó lọ kó tó wọ̀ inú ilé yìí padà bí ìyàwó bá ti wọ̀ bẹ̀ ìnáwó ọkọ yìí padà bí ìyàwó bá ti wọ̀ bẹ̀ ìwọ ní jáde lè yóò yí padà bí ìyàwó bá ti wọ̀ bẹ̀ bí àwọn afẹ́ jáde lẹ́yìn kásùbà lé jáde lè yọ jáde bí àwọn bá ti dé bá fẹ́ jáde ohun tí ó fi lẹ̀ kò ní yọ jáde mi ti kó di àgbẹ̀wò lọ́sẹ̀rẹ̀ wọ̀ bẹ̀ fi dẹ̀ bá mọ̀ sẹ̀rẹ̀ ìwọ mọ̀ sẹ̀rẹ̀ àìsàn ibẹ̀ làṣùpọ̀ òde bá ń yóò máa kò yìí ni yóò máa calculate owó àpò ẹ̀ life ó yí padà completely from a to z ni tóbi bá ti wọlé tẹ́ ẹ bá ti afẹ́ dúró òun ṣe wà tẹ́lẹ̀ pé báyìí ló ṣe wà ìyàwó gbóbìnrin bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ níyàwó kí ló ṣe tẹ́lẹ̀ kó sọ bẹ́ẹ̀ fẹ́ o ó ní àwọn káàdì owó káàdì ọjà fún òun ọmọ gbígbèrè náà ló ń bá fẹ́ olófìsì báyìí ọmọ gbígbèrè ló ń bá fẹ́ ẹ ẹ ṣe fi ya yín ṣèyàwó èmi lọ bá wí. <laughs> mo lọ́ máa gbóná de ọkùnrin ó yí padà obìnrin ó yí padà omi bá ti lè wọlé ó wò ní wà bó so àtẹlẹ mọ anabiya Muhammad ọsọlá nínú àìmọye ọ̀rọ̀ rẹ̀ tó sọ wọn jẹ àmọ́ wípé kò ṣeé ṣe láéláé kò ṣeé ṣe láéláé kéèyàn ní obìnrin yí padà tán yẹn yẹn síbi bá ṣe ń fẹ́ èèyàn máa ń léjì ara wọn kú ni pé bí mo ṣe rí lọ gbọ́dọ̀ rí bí n ti bá ń fẹ́ lọ gbọ́dọ̀ fẹ́ human being ní kì í ṣe kí tẹ́gbẹ́ ibẹ̀ bá ti sí ló ti sí yóò <laughs> ẹ gbà sọ́tún ẹ gbà sósì kò ní bójú ẹ yóò ẹ kà máa rí èso kálára rẹ ẹ máa rí èso kálára rẹ ẹ sì máa rí dùn ẹ sì máa rí bínú ẹ mọ ní bànújẹ́ èyí ọmọ nítorí yóò sì mọ ní bànújẹ́ bẹ́ẹ̀ ni yóò sì mọ ní lára obìnrin bẹ́ẹ̀ ni yóò sì mọ ní lára wa náà yọ ọmọ nítorí lára wa yóò sì mọ ní bànújẹ́ àlebi sọ̀rọ̀ àṣà ó ní láyé afúrúkú mọ́ mínú mọ́ mínà nkárí àbíní ahólókọ́ rọ́ọ̀bì àbíní àbà láyé afúrúkú láyé kọ́rọ́ kò ní máa kóra mọ́mìnì kọ́mọkùnrin mọ́mìnà ọ̀pẹ̀ ọmọ kori àyàwó ẹ̀ nkárí àbíyá fúlùkọ̀ tó ọba àdìwà kan tẹ́mi rẹ̀ kọ̀ lára rẹ̀ tí ó dùn wọ́n tí ọ̀bọ̀ lára mú lóde ẹ̀mí náà ta òun ní mi lára ẹ̀ náà kọ́ ọmọ yọrù sí ọ̀dà bí màánà kò sí ẹsẹ̀ kẹ́kẹ́ kò sí fẹ́ kó ní gàdó ìta ó tún sọ mí ó ní ẹ̀ máa ṣe dáadáa o sáwọn obìnrin o tó o bá gbádùn rẹ̀ ọmọ gbádùn rẹ̀ wà bí àyè ìwàjì ewu jáde ewu jáde ẹ sábà ti dé bẹ́ẹ̀ ẹnì kan kí sọ́ọ̀tún káàfin ẹnì kan bẹ̀rẹ̀ sọ́ọ̀tún káàfin ayakan ayakan àti kejì kíní kejì láàkàn fi ara ẹ̀yìn wọ̀jà kíní já ẹ̀yìn wájú mẹ́wọ̀n Quran chapter eighteen verse one ìṣègbàkùnbàkùn àìtọ́rọ́ ẹ̀ lè rí inú kùránì kò síbi o ti wọ́ kò síbi tí ó ti tọ́ kò síbi ààyè bá kò sáré wúlà rẹ̀ àdébí ni sàtàtùn bí hàwọ̀ bí àyèmájì ọmọ gbádùn rẹ̀ ọmọ wọlé tọ̀ ọmọ dájú lọ́dọ̀ rẹ̀ yọ ọmọ dáná jẹ yọ ọmọ tọ́jú ọmọ yọ ọmọ gbálẹ̀ ní fún ọ yọ ọmọ bọ́ fọ́sọ rẹ̀ ẹ̀yìn wájú yìí wà bẹ́ẹ̀ àìdá àtàrà yìí wà bẹ́ẹ̀ ó kù bẹ́ẹ̀ ẹ̀ lè yọ kù bẹ́ẹ̀ kò lè tọ́rọ̀ kò lè rí bó ṣe fẹ́ tán yányá kò lórí bó ṣe fẹ́ tán yányá tọ́wọ́ bá wà tako pé bó ṣe fẹ́ kó rí gan ni ó rí ka sáré tà á àyùbọ̀sà òórùn wà kẹsàrà tó ha wà kẹsàrà tó ha tọ́lá kò ha bí mo ṣe fẹ́ gan rẹ̀ kọ́ gbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀ òórùn òórùn ọ̀ kàsàrà rẹ̀ kàsàrà tó ha rírun rẹ̀ onítọ́lá kò ha ọkọ̀ lẹ́yìn ọmọ ọ̀fẹ́ mọ́. ibi tí mo dé yìí ìbẹ̀rẹ̀ bá ti níyàwó kejì ìkẹta ìkẹrin bẹ́ẹ̀ wàhálà àti ẹ̀wà ọ̀fẹ́ kíyàwó mi ò ní báyàwó lé kò sì fẹ́ kíyàwó kápá kankan ọ̀fẹ́ ọ sọ̀rọ̀ ọ̀fẹ́ sọ pé ìfìjọ́nù sí ọ̀fẹ́ sọ pé ìgbà ọ̀fẹ́ sọ pé ẹ gbogbo tàtijọ́ ní ẹ̀pọ̀ tẹ́lẹ̀ ẹ̀já o tó wọn àkọ́kọ́ rẹ̀ ti dà kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ẹ̀já pín o tó nígbà tí ọ̀gá dé ní sí gbogbo ti bẹ́ẹ̀ ní lórí ọkọ̀ ni o nǹkan tó náà sì pọ̀ mẹ́ o ọ̀fẹ́ kíyàwó wí bẹ́ẹ̀. owó àtìyàwó mẹjọ lákàtì kan náà kọ̀tàn owó sí bá ní tẹ̀lé owó ti bẹ báàkì ìyá tó dé o ti rò pé gbogbo owó ọkọ ni owó ìyàlẹ̀ rẹ̀ sí bẹ́ẹ̀ ìyàlẹ̀ ọkọ ẹja yà káǹtì o wọ́n lọ lè níyà <laughs> ṣé o sọ̀rọ̀ pé yọ̀rọ̀ ń bá wọn wàhálà ń bọ̀ kó ṣe ń wo. fẹ́ kí ìyáálé rẹ ọmọ rí nǹkan tí ó dùn máa ń nú látọ̀dọ̀ ìyàwó rẹ̀ ó sì gbà kọ́ complain fún ọ ó sì fi ọsọ fẹ́ẹ̀dẹ̀ kankan ta ṣé yóò kúnnú yàrá ni yusuf lùjì bàbá àti mọ́ra ló fẹ́ kó fi ṣe ṣé ọfẹ́ ọfẹ́ kú inú yàrá ni ìkànnì lọ́ọ́ fara mọ́ ìmọ̀ kó máa lé ọba sọ̀rọ̀ kó o sì máa fi sùúrù yẹn ju ẹ̀ ìgbà tó yẹ kó o bùn sùn kó o bùn ìgbà tó yẹ kó sọ pé ha ìkóyẹ kó tiẹ̀ wo bìrọ̀ rárá ọlọ́run jẹ́ kí sòmù à kò má yà bàbá ní sọ̀tẹ́ ètù tí nǹka tó ń wò ló tọkọ̀ dà ọ̀rẹ́ dì rẹ̀ ó sọ̀rọ̀ bọ́lọ̀ rẹ̀ ní kankan wà láọ̀rẹ́ rẹ̀ kò yóò sùn rẹ̀ tó sọ fún tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ bá jà olórí fẹjọ́ sùn nígbà yà olórí ọ̀pọ̀lọpọ̀ fẹjọ́ ti sọ kankan ma <laughs> ó sì gbọ́ ẹ̀ ó sì méjọ rẹ̀ ọgbọ́n wò ló fẹ́ dá sí ọbẹ̀ ti di sàmọ́mi sẹ̀wọ̀n tán kẹ́ni jù sábà mi ẹ̀fẹ́ sọ di ẹ̀fẹ́ tán kẹ́ni jù sábà mi nínú òwe òyìnbó ẹ̀fẹ́ sọ dead body dead body. ẹ̀ sọ́dọ̀ kù kò pọ́sibú ìsáyà kọ́kọ́ lọ́dọ̀ ọ̀sẹ̀ dé kò sì ní ní hikima tó fi bá a lò ọmọ tó bá yàlé lò ọmọ tó bá yàwó lò ọmọ bó ṣe lè parí ọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ bó ṣe lè parí ọ̀rọ̀ lójú korojú tó o sì lè wọn máa gbà pẹ̀lú àdúrà ní o tó ní ọba dáàlé ẹ̀tọ́ ọ̀dálẹ́bí o tó sọ pé o tó bá lábòsí ní tẹ́lẹ̀ tálẹ̀ bá tó dá láre ń bẹ pé abẹ́rẹ́ kankan ọ̀tẹ́ náà bí abẹ́rẹ́ bàbá sì ẹ̀ máa kẹ́lẹ́ ilẹ̀ ẹ̀jẹ̀ ọ̀bẹ ìjọba jáà ló tẹ̀ tẹ̀lé ilẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run ẹ̀ bẹ́ẹ̀ sì ni tó o ní gan lọ́dá àwọn ọ̀rẹ́ sọ pé ọ̀ ah, gbọ́dọ̀ dájọ́ láàrin wọn bọ́ba dájọ́ gbọ́dọ̀ sàkóso ni alátàrí ọgbọ́ ọ̀dà alátàrí sì balẹ̀ ilẹ̀ mo ní a ah, ètò bá gbàdá fún èmi gan ní ma sọ ti bá rí báyìí gbogbo tó gbàdá fún tí bá a sọ tó tẹ̀lé lọ́rùn ẹ̀já pàmò mi kẹ́ wàá tó rò ká òbí wọ́n dá sí i nígbà wọn dẹ́ ẹ̀kẹ́ni tí wọ́n da ní ẹni wọn dára ìwọ̀n dára ìwọ̀n dára ìwọ̀n dára ìdẹ́bi wọ́n dẹ́ ẹ̀kẹ́ni wọ́n dẹ́ ẹ̀kẹ́ni wọ́n dẹ́ ẹ̀kẹ́ni sẹ́yìn ìgbà nígbà ìgbà ìsàbòsí wọn àmọ̀ bẹ́ẹ̀ tí olójó fún ọ lẹ́yìn tẹ́lẹ̀ ah! ẹ̀ tó bọ́ yẹn padà